Thank you. ṣe ẹ̀yin tí ẹ dán ayé ọ̀tọ̀run kílẹ̀ ò lè ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run <clears throat> ẹ̀yin olùgbọ́rọ̀ mi níbikíbi tí ẹ wà mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún ayé yín mo fẹ́ dúpẹ́ wípé nígbà gbogbo ni ọlọ́run máa ń bùkún fún wa èyí ni iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè ètò wá láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ yìí láti BMA ẹ̀ ti Amẹ́ríkà ẹ̀ka ti àwọn èèyàn dúdú ní Áfíríkà níbikíbi tí ẹ wà ẹ jọ̀wọ́ ká tó máa bá ọ̀rọ̀ Ọlọ́run lọ mo fẹ́ kẹ́ jẹ́ ká dijú ẹ jẹ́ ká gba àdúrà bàbá wa ní orúkọ Jésù Kristi àwa fi ọpẹ́ fún yín a fi ògo fún yín a gbé yín ga torí wípé ẹ̀yin ni Ọlọ́run wa a dúpẹ́ torí wípé ẹ ò yípo padà a dúpẹ́ torí pé ní ìgbà gbogbo lè ń fi ara yín fi hàn wá a sì gbàgbé pé lọ́tún àti pàápàá lónìí ẹ ó ti fi òye ara yín ẹ ó fi yé wa tó bá rí bẹ́ẹ̀ olúwa a kọ́ wípé ìwọlé sí ọ̀rọ̀ yín a máa tan ìmọ́lẹ̀ a sì máa fi òpè a máa sọ àwọn òpè a máa sọ wọ́n di ọlọ́gbọ́n ẹ jẹ́ kí a jẹ́ ọlọ́gbọ́n nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí àti ní ìparí kí orúkọ yín kó de àyìn lógo a dúpẹ́ torí wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa ni a gbàdúrà àmín ní ìjẹ́jọ́ ní agbára Ọlọ́run a rí wípé a rí àkọsílẹ̀ bí àwọn àpọ́stélì eh, pétérù àti àwọn àpọ́stélì bí wọ́n ti ṣe yan ipa láti wọ́n ti ṣe yàn láti gbọ́ ti ọlọ́run ju àti gbọ́ ti àwọn ìgbìmọ̀ tó ń kì wọ́n láti má ṣe wàásù orúkọ jésù kristi àbí kọ́ni ní orúkọ jésù kristi ẹ̀ ní jerúsálẹ́mù àwọn èèyàn wọ̀nyí sì pinnu pé àwọn wọ́n pinnu lòdì sí ìpinnu àbá àwọn ènìyàn wọ̀nyí gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ wípé nígbà tí ìlú àbí àwọn aláṣẹ tó bá ní ká má ṣe ìfẹ́ ọlọ́run kí ló máa jẹ́ ìpinnu tiwọ kí ló máa jẹ́ ìpinnu tèmi àwọn èèyàn wọ̀nyí ṣèpinnu láti gbọ́ ti ọlọ́run àti láti lè dúró nínú nínú nínú lórí àṣẹ ètò jẹ́ pé Jésù Kristi tí ó fi fún wọn èmi àti wọ lónìí ṣáwa pẹ̀lú a lè dúró lórí irú àṣẹ bẹ́ẹ̀ kò dédé rí bẹ́ẹ̀ fún àwọn àpọ́stélì ohun tí a ti ń rí òun nìyẹn látinú ìwé ìṣe àwọn àpọ́stélì orí kẹrin ẹsẹ̀ kẹtàlá Eh, àti ẹsẹ̀ ìkarùn-ún eh, orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínní ogún eh, ẹsẹ̀ ìkẹtàdínní ọgbọ̀n sí ẹsẹ̀ ìkejìléní ọgbọ̀n àti ẹsẹ̀ ogójì sí ẹsẹ̀ ìkejìlé ní ogójì a rí pé àṣírí wọn ò ní wípé ẹ̀mí mọ́ ti tú wọn dá ó ti sọ wọn di ènìyàn alágbára ẹ̀mí mọ́ ti tú àwọn ènìyàn wọ̀nyí dá ó ti wọnú wọn ó ti sọ wọn di alágbára Jésù Kristi ń gbé nínú wọn wọn ò ń ṣe èèyàn lásán mọ́ wọn ò ń ṣe ni yẹpẹrẹ mọ́ wọ́n ti di ẹni alágbára tó ní ìgboyà tó ní okun tó ní agbára tí ayé tí ò mọ̀ tí wọn ò sì lè rí díẹ̀ tí wọn ò sì lè rí díẹ̀ láéláé ẹ rí wípé kí iṣẹ́ kí iṣẹ́ ìran kí ọjọ́ ọjọ́ Pentikọ́sì kó tó di pódé a rí pé àwọn àwọn ọmọ ẹ̀yìn wọ́n jẹ́ ẹni tí jẹ́ pé wọ́n jẹ́ aláìlera ènìyàn wọ́n jẹ́ ẹgbẹ́ àti ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n kún fún wọn wọn wọn lágbára wọn jẹ wọn kún fún ojo wọn kún fún wọn kún fún ojo gẹ́gẹ́ bí a ti ṣe rí àpẹẹrẹ nínú nínú e, e, e, ṣe rí àpẹẹrẹ eléyìí nínú Timothy ẹ rí i pé Pétérù tó yẹ pé ó ṣẹ́ Jésù Olúwa wa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn tó yẹ pé wọ́n bẹ̀rù tí wọ́n sá tí wọ́n sá fi Jésù Kristi sílẹ̀ nítorí àwọn olórí àwọn Júù ẹ rí i pé ẹ rí i pé Eh, tí wọ́n sá lọ lẹ́yìn Jésù Kristi nítorí ìbẹ̀rù àwọn ènìyàn wọ̀nyí ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mọ́ tí ó dé tó bẹ̀rẹ̀ sí ń gbénú ayé wọn tó bẹ̀rẹ̀ sí ń gbénú ayé wọn a rí i pé àwọn èèyàn wọ̀nyí wọ́n dẹni tó yípadà ìyípadà ńlá dé bá wọn ìṣẹ̀lẹ̀ ayérayé má lè gbàgbé ó ṣẹlẹ̀ nú ayé wọn ti jẹ́ pé ó mi ayé èyí tó jẹ́ pé ó mi ọ̀run kí ló ṣẹlẹ̀ òun náà ni wípé a tún ìṣẹ̀dá wọn dá nípasẹ̀ agbára ẹ̀mí mọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ń di wọ́n wá di ẹni tó yẹ pé ó ń fi agbára ńlá fi kéde ọ̀rọ̀ ọlọ́run ẹ má dẹ̀ kélé kó yà wá lẹ́nu torí wípé ìdí ẹ̀ ni wípé àwọn èèyàn wọ̀nyí wọn bẹ̀ wọn fi gbóyà sọ̀rọ̀ wọn fi gbóyà wàásù ọlọ́run torí pé agbègbè tí wọ́n tí wọ́n wà ó jẹ́ ní tó wá kún fún àlàáfíà ó jẹ́ agbègbè tó jẹ́ pé ó wá fàyè gba ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ pé kò sí wàhálà kò sí dààmú kò sí ìpèníjà rárá o nínú ìpèníjà yẹn nínú ní kókó ni pé inú wàhálà ńlá ni àwọn ni àwọn àpòstélì wà wọ́n wà nú ìdààmú ńlá ṣùgbọ́n nú ìdààmú àti nú wàhálà ńlá àti nú gbogbo ewu tó jẹ́ pé ó yí wọn káyè nítorí pé wọ́n ti di ẹni tí a tún dá wọn ò rí wọn ò rí ìṣòro mọ́ wọn ò rí wàhálà mọ́ wọn ò rí ìdààmú mọ́ wọn ò rí n tó jẹ́ bíi ewu èyí tó jẹ́ pé ó yí wọn ká àti ìbẹ̀rù àwọn olórí èyí tó jẹ́ pé ó yí wọn ká tàbí òfin èyí tó jẹ́ pé ó yí wọn ká tó ń lè máa bẹ̀rù tẹ́lẹ̀ tí wọ́n bẹ̀rù tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí ó ti wá di ohun ó di ohun ìgbàgbé torí pé wọ́n ti di ẹni alágbára ọlọ́run wọ́n sì bẹ̀rẹ̀ sí fi agbára fi kéde fi fi kéde ìrere fi wàásù jésù kristi ìwọ olùgbọ́ mi mo ti ṣe béèrè lẹ́ẹ̀kan wípé tó bá bára ẹnu rògbò tí wọ́n wà yìí kí ló máa ṣe ṣe ṣé wàá lè dúró tó máa nà ẹ́ lẹ́gba bíi ìkọkàndínní ogójì ṣé wàá tún láti ọ̀pọ̀ fẹ́ wàásù jésù kristi mọ́ ṣé eléyìí kì í ṣe ìpinnu àwọn àpòstélì ìpinnu wọn ni wípé wọ́n kún fún ayọ̀ wípé àwọn pàápàá wọn ní ìpín nínú ìjìyà Jésù Kristi kì wá ń ṣe bẹ́ẹ̀ nìkan àwa kọ́ wípé wọ́n wá bẹ̀rẹ̀ sí ń lọ látọjúlé déjúlé wọ́n bẹ̀rẹ̀ sí ń wàásù Jésù Kristi ìwọ pẹ̀lú ìwọ tó tí ì rí jìyà èmi àti ẹ tí ò tí ì rí jìyà ṣá wàásù Jésù Kristi tí ò bá wàásù Jésù Kristi tí ò bá lè tó bá ń bẹ̀rù oṣó tó ń bẹ̀rù àjẹ́ tó ń bẹ̀rù agbègbè tó wà bóyá àwọn ẹlẹ́sìn kejì bóyá wọ́n máa gbógun tiẹ̀ tó bá wàásù Jésù bá tó bá tó bá wàásù jésù tó bá dọmọ tó bá dá wàásù jésù nu ẹbí bóyá máa gbógun tiẹ̀ wọ́n ní tiẹ̀ pọ̀ jù ṣé ìwọ náà wá rí pé agbára mímọ́ ni ò tíì sí tó bá ní agbára mímọ́ ni wàá rí pé a máa tì ẹ́ ni agbára mímọ́ máa tì ẹ́ torí pé o ní ìgboyà tí kì í tí kò wá láti látọ̀dọ̀ ẹnikẹ́ni bí kò ṣe látọ̀dọ̀ ọlọ́run kò wá látọ̀dọ̀ kò wá látọ̀dọ̀ ènìyàn àbí àbóyá ìgboyà tó yẹ pé èèyàn fúnra rẹ̀ ó gbé kalẹ̀ ṣùgbọ́n ìgboyà yìí ó wá látọ̀dọ̀ ọlọ́run ó wá látọ̀dọ̀ jésù kristi eléyìí ìgboyà yìí ó sì borí gbogbo ohun tó jẹ́ ẹ̀rù ó ga ju ẹ̀rù ènìyàn lọ ó ga ju ọgbọ́n orí ènìyàn lọ torí ìdí èyí mo pè é níjà ìwọ ọmọ ọlọ́run tí ò ń gbọ́ mi yìí àkókò nìyí fún èmi àti wọ agbègbè tí mo wà oríṣiríṣi ìpèníjà ló wà níbẹ̀ torí díẹ̀ ní ìṣèwàásù jésù kristi ó wàásù jésù kristi ó gbégbáyé tó wàásù ọ̀rọ̀ ọlọ́run ó gbégbáyé tó yẹ pé ó ń ti ọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn nítorí wípé agbára ẹ̀mí mọ́ yẹn kò tí o ò tí ì fàyè gbà kó kúnnú ayé ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ débi pé wàá bẹ̀rẹ̀ sí ń wàásù fún àwọn ẹlòmíràn àbí láti máa bẹ̀rẹ̀ sí ń gbégbé ayé kìrìsìtẹ́nì àti ìgbé ayé aṣẹ́gun tó yẹ pé ayé á lè ti pàṣẹ rí jésù kristi tí wọ́n sì lè fi di ẹni ìgbàlà mo fẹ́ kó kọ́ ẹ̀kọ́ lónìí ìpèníjà alẹ́ ló jẹ́ fún mi àti wọ́ ìgbé ayé àwọn àpọ́stélì lẹ́yìn ìgbà tí wọ́n ti di ẹni àtúnbí tí wọ́n ti di ẹni tí a tún dá tí wọ́n ti di ẹni alágbára ohun tí wọ́n ń ṣe ni wípé wọ́n dìde nínú ewu nínú ìjàmbá tó yí wọn ká láti máa wàásù Jésù Kristi wọ́n nà wọ́n wọ́n kà sí ayọ̀ wọn ò torí ẹ̀ rẹ̀wẹ̀sì wọn ò torí ẹ̀ kárọ́gbọ́nú wọn ò torí ẹ̀ sálọ ṣùgbọ́n àwọn tí wọ́n ti dẹni tí wọ́n jẹ́ pé wọ́n ń sá kíjokíjo tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹni ọ̀lẹ àti ojo àti àti aláìlágbára kí kí kí agbára ẹ̀mọ́ tó dé ṣùgbọ́n lẹ́yìn ẹjọ́ Pentikọ́sì tí wọ́n di ẹ̀ lágbára tí wọ́n bẹ̀rẹ̀ sí wàásù jésù kristi ìwọ náà pẹ̀lú mo mọ̀ pé o ti ní ìrere pentikọ́sì tó bá ti fayé ẹ̀ fún jésù kristi ìrere pentikọ́sì o ti ní o ti ní jésù kristi nínú ayé ẹ̀ o ti ní o ti ní o ti ẹni alágbára ni ẹ́ ṣùgbọ́n báwo ló ṣe máa di báwo ló ṣe máa fagbára yẹn hàn nígbà tí o bá tí o bá gbààyè fún ẹ̀mí mọ́ láti gbé ẹ láti láti lè ṣiṣẹ́ yìí láti inú ẹ láti lè láti lè láti lè láti lè dìde pẹ̀lú ìgboyà láti lè wàásù ọ̀rọ̀ ọlọ́run àti láti gbégbé ayé ìgbé ayé aṣẹ́gun ètò yẹ pé ẹ̀mí mọ́ tó wà nínú ẹ ó ti ó ti fàyè ẹ sílẹ̀ fún yẹn láti lè gbé ṣùgbọ́n tó yẹ pé o kàn nílò láti lè ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú eh, ẹ̀mí mímọ́ torí ìdí èyí jẹ́ kí n pẹ́ níjà ìwọ ọmọ ọlọ́run àkókò yìí à ń pera wa níjà ní bí ọmọ ọlọ́run wípé èmi àti ẹni ìgbẹ̀yìn ayé tá a wà yìí ìwọ ẹni alágbára bí èmi àti wọ́ a ò ní lè jókòó a gbọ́dọ̀ jókòó láti kárí bọ̀tán àbí láti kárí bọnú pé ayé tá a tiẹ̀ wá wà yìí ayé tí ó ti wá dàrú báyìí a kò wá sí ìrètí mọ́ o kò wá kí ni òun ṣe kí lèmi ń ṣe tó bá lè gbé ìgbé ayé ọmọ ọlọ́run ìgbé ayé alágbára a rí i pé a ó da iṣẹ́ òkùnkùn dúró a bà iṣẹ́ òkùnkùn jẹ́ gbogbo iṣẹ́ òkùnkùn àti ègún àti gbogbo ogun lórílẹ̀‐èdè yìí àti inú ayé kankan àti inú ẹbí àti inú iṣẹ́ àti lórí okòwò nínú ayé àwọn alágbàgbọ́ tó yí wa ká a ó lè dá dúró torí pé ẹni alágbára ni wá ṣùgbọ́n ó ṣeé ṣe kẹ́ni alágbára kó dàbí ojo nígbà tí a bá gbàyè fún agbára yìí kó bú jáde nínú ayé wa mo pè é níjà lónìí pé dìde wúyà o sì bẹ̀rẹ̀ sí ní lọ lu agbára náà ọ̀run yóò sì tiẹ̀ lẹ́yìn ojú ò sì ní tiẹ̀ àwọn èèyàn wọ́n ń retí ẹ o bíbélì wípé ó ní ó ní the earnest expectation ó ní ìgbé ayé àwọn ènìyàn ó ní ayé yìí ó ń fi ìtara fi ń dúró de àwọn ọmọ ọlọ́run láti lè fi ògo jésù kristi fi hàn ó ń fi ìtara fi ń dúró de ó fi ń dúró de ó ń retí ó ń dúró de àwọn ọmọ ọlọ́run àwọn èèyàn ń dúró de ẹ àwọn èèyàn ń dúró de mi láti fi jésù kristi hàn wọ́n lónìí èmi àti wa a lójú ti jésù kristi mọ́ ẹ jẹ́ ká dìde nínú agbára nínú agbára tó ń dá àti nínú agbára tó bí tàdé fífún wa láti bẹ̀rẹ̀ sí ń wàásù jésù kristi ọlọ́run yóò ṣèrànwá lọ́wọ́ ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ọlọ́run ẹ máa fàánú bá wa lọ ẹ sọ wọ́n dẹni lágbára o ìgbé ayé àti gbégbé aṣẹ́gun ẹ jẹ́ kó di rírí fún wa ẹ jẹ́ kó di mímọ̀ fún wa kábẹ̀sí gbégbé ayé yìí láì ṣojo arúgbó torí pẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa ìwọ tó ń gbọ́ mi yẹn bóyá o fẹ́ bá mi sọ̀rọ̀ ni o fẹ́ kí n gbà ní mọ̀ràn àbí o fẹ́ kí n gbàdúrà fún yín o sí orí aago olùṣọ́àgùntàn orí aago pè mí sí aago plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four lórúkọ Jésù Kristi a ó tún máa pàdé kó máa gbé ní àlàáfíà kó dára fún ẹ o àmín ó dàbọ̀. ọlọ́run mi ilé olùṣe àpáta tó ẹ̀yìn tí ẹ dá ayé. perdón. kílẹ̀ ò lè ṣe bàbá. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. kílẹ̀ ò lè ṣe o. Oh. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. ọba tó dá ayé àtọ̀run. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run kílẹ̀ ò lè ṣe. pépélé fún ọ.